alhamdulilayi wa kafa fuma salatu wa salamu ala ala asrafil mursalin wa ala alihi wa sahbihi wa masalaka bi sunnati ila yaumidin adúpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run ọba tí ó ṣe síyàmù tó nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti gbà bákan náà a sì dúpẹ́ ìdẹ̀rọ Ọlọ́run lórí ẹnìkọ̀ọ̀kan wa pé a jẹ́ mùsùlùmí àǹfààní ńláńlá ní ilé ìjẹ́ fún wa káyà gbìyànjú ká má jẹ́ ní tí ọba ìsìláàmù rẹ̀ jẹ́ síwájú kí kó tó dé kọ́ lọ kí ara àǹfààní ìsìláàmù náà jẹ́ ní ọ̀làlìkíyàmọ̀ ètò yín ètò àwùdánù àbúṣọrọ̀ òun náà ni yóò máa bẹ̀rẹ̀ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sharafdin gbadebo rọjí àwọn náà wọ́n bá wa sọ̀rọ̀ náà kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti lè bá wa sọ̀rọ̀ náà káwa náà farabalẹ̀ gbọ́n yé kí ọlọ́run ṣe ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh lónìí a ń ṣe àlàyé nípa ìpìlẹ̀ ẹlẹ́kẹrin nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo eléyìí ti ṣe al-imanu bir-rusul ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn ìránṣẹ́ ọlọ́run ọba wa dájúdájú ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ọba rán níṣẹ́ ọ̀ràn àyàn ló jẹ́ o àti pọ́kàn ló jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo torí pé àwọn ìránṣẹ́ yìí àwọn náà lọ́lọ́run ọba rán torí ká lè bá tara wọn ma kí ni àṣẹ ọlọ́run ọba ká lè máa tẹ̀lé wọ́n jíṣẹ́ ọlọ́run ọba lájẹ́ pé ọlọ́run ọba sì rán wọn kí wọ́n lè bá jẹ́ àwíjàre tó múnádóko lórí àwọ̀ ẹ̀dá ká má bàa jẹ́ni tó ṣe wípé yóò máa wá wàwí kan àbí yóò tiẹ̀ máa fẹ́ parọ́ kan tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù lẹ́yìn tọ́lọ́run ti rán ránṣẹ́ kí làwa wí tó tún fẹ́ wí kí làwí jàre tó tún fẹ́ wí àròyé kan ò sí mà ọ̀ràn ẹ̀ ló sì jẹ́ ká gba àwọn àránṣẹ́ yìí gbọ́ ìtumọ̀ ká gba àwọn gbọ́ ọ̀nà ni ká gbà pé òdodo ọ̀nà ni ríran tọ́lọ́run ra wọn ká sì ní ìgbàgbọ́ pé jíjẹ́ ànábì wọn òdodo náà ni àti pé olódodo ni wọn gbogbo ìròyìn tí wọ́n fún wa nípa ọlọ́run nípa ntọ́lọ́run fi kọ́ á láṣẹ nípa ntọ́lọ́run ọba wa tó ní ká máa ṣe àti tó ní ká máa ṣe agbọ́dọ̀ gbàgbọ́ pé òdodo ni tí wọ́n sọ fún wa nípa gbogbo eléyìí àwọn aránṣẹ́ yìí wọ́n jẹ́ gbogbo sẹ́tọ́lọ́run fi rán wọn wọ́n sì ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn lọ́nà tó ṣe yí pé kò ṣeé ṣe fẹ́nìkan láti sọ pé wọ́n mọ̀ nípa rẹ̀ àbọ̀ sọ pé wọ́n mọ̀ nípa rẹ̀ ọ̀gbọ́ nípa anabi nuha rí ọ̀sọ̀pọ̀ ọ̀gbọ́ nípa anabi eh, ibrahim rí abọ́fẹ́ sọpọ̀ ọ̀gbọ́ nípa anabi musa anabi isa anabi wa muhammad salawatullahi wa salamuhu alayhim ajma'in ìkẹ́ àti ọlọ́lọ́n kó máa bá gbogbo àwọn aránṣẹ́ ọlọ́ àwọn aránṣẹ́ wọ̀nyí báyìí àwọn ẹ̀rí láti inú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam wọ́n sí pé dandan oníkágbà àwọn gbọ́n gẹ́gẹ́ bọ́lá wọn ti ṣe sọ nínú suratul baqara wọn ni walakin albirra man amana billahi wal yawmil akhiri wal malaikati wal kitabi wan nabiyyi ẹni tí ń ṣe dáadáa ṣiṣe òun náà lẹni tó ṣe wípé ọgbọ́ lọ́ngbọ́ ọgbọ́jọ́ kẹyìn gbọ́ ọgbà àwọn gbọ́ ọgbà tìrọ̀ ọlọ́ngbọ́ ó tún gbà àwọn ànábì gbọ́ ọlọ́run pé lára dáadáa ṣiṣe oníkọ̀ gbà àwọn ànábì gbọ́ nínú suratul baqara yìí kan náà ọlọ́ni kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi oníkálukú nínú wọn lọ́gbọ́ lọ́ngbọ́ ó tún gba àwọn màláíkà rẹ̀ gbọ́ ó tún gba àwọn tírà rẹ̀ gbọ́ àtàwọn ìránṣẹ́ rẹ̀ àwa kì í ṣe yàtọ̀ láàrin ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọlọ́run ọlọ́run tún ní innal ladhina yakfuruna billahi wa rusulihi wa yuriduna an ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا إليه وأن سورة النساء الله ندرج àwọn ẹni tí ń sá ìgbàgbọ́ sọ́lọ̀ tó ń sá ìgbàgbọ́ sáwọn aránṣẹ́ ọlọ́ tó ń sì ń wọ́nà láti ṣe ìpínyà láàrin ọlọ́run àtàwọn aránṣẹ́ rẹ̀ látàrí sísọ tí wọ́n máa sọ pé àwọn gba apá kan gbọ́ ni àwọn sá ìgbàgbọ́ sápá kan tí wọ́n wá ń wá láti la ọ̀nà àbàjẹ́ kan láàrin eléyìí ọlọ́run láwọn eléyìí ní kèfèrí lódodo kọ́lọ̀ mọ́ ìyàwó ní kèfèrí eléyìí túmọ̀ sí pé ọ̀ràn yẹn ní ká gba àwọn àránṣẹ́ ọlọ́run ọba gbọ́ ká sì gbà wọ́n gbọ́ ní ìgbàgbọ́ òdodo ike gbogbo wọn òdodo ni wọn ríran lọ́lọ́run sì ran wọn àti pé wọ́n jíṣẹ́ tọ́lọ́run ọba fi ran wọn wọn ò fẹ́ kó bọyọ̀ bíi ti wùlé òkèrè mà. tọ́ ọlọ́run sọ nípa ìgbàgbọ́ ká ní ìgbàgbọ́ sí àwọn àránṣẹ́ ọlọ́run lára rẹ̀ náà ló ti sọ̀rọ̀ nípa ká ní ìgbàgbọ́ sọ́lọ̀ nínú àwọn àyà síwájú ó tún sọ nípa ká nígbàgbọ́ sáwọn màláíkà ó tún sọ nípa ká nígbàgbọ́ sáwọn tírà eléyìí ọlọ́run ọba sì ṣàlàyé nínú àwọn àyà yìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹnikẹ́ni tó bá ṣe ìpínyà láàrin ọlọ́run àtàwọn aránṣẹ́ rẹ̀ onítọ̀hún ti ṣe kèfèrí o bákan náà ẹni tó bá ní apá kan ló ń gbàgbọ́ wọn ọ̀gbẹ́ ẹnìkan gbọ́ ẹnìkan ló ń gba tiẹ̀ àwọn yòókù ọ̀tá òní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kèfèrí ni o a mọ̀ pé ríran tó lọ́ọ́ rán àwọn aránṣẹ́ rẹ̀ ríran tó lọ́n wọn sáwọn èèyàn ìdẹ̀ra ńlá ni torí pé àwọn ọmọ yàn á ń bùkátà ránṣẹ́ ní pàápàá bùkátà nítorí pé kò sí èyí tó lè ṣe déédé nínú ọ̀rọ̀ wa kò tiẹ̀ sí èyí tó lè dúró gírí nínú wa láì jẹ́ pé a mà láì jẹ́ pé Ọlọ́run bá ra àwọn ránṣẹ́ torí pé à lọ torí pé bá ṣe àwọn rẹ̀ lẹ́ni tí wọ́n máa ṣàlàyé fún àwọn èèyàn láti mọ kí ló fi ọlọ́ yóò jẹ́ kí wọ́n mọ ọlọ́ yóò jẹ́ kí wọ́n mọ kí ni ó wúlò fún wọn yóò jẹ́ kí wọ́n mọ kí ni nǹkan tí yóò ṣe àwọn láboró kí wọ́n lè bá jìnnà sí torí ẹ̀ a ti mọ̀ yìí pé látara àwọn aránṣẹ́ láàfin máa àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ nípa àwọn òfin ọlọ́ láàfin máa àlàyé kí lọ́lọ́run fi pa á láṣẹ kí lọ́lọ́run sì ní ká jìnnà sí kí lọ́lọ́run sì lẹ́tọ̀gàn kí lọ́lọ́run sì ṣèléèwọ̀ kí lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí kí lọ́lọ́run ọba sì kọ̀ kí lọ́lọ́run ọba kórìíra látara àwọn aránṣẹ́ láti mọ̀ kò lè ṣeéṣe ká mọ gbogbo eléyìí tí ò bá sí ránṣẹ́ láàká ìwà lásán eh, kò lè mọ gbogbo nǹkan yìí kò sí bórí rẹ̀ sì lè pé tó tọ́tara rẹ̀ mọ gbogbo nǹkan tí ọlọ́run fi rán àwọn aránṣẹ́ sílẹ̀ ayé ìdí nìyí tó fi jọ́ pé à ń bùkátà à ń bùkátà pé kọ́lọ́run ọba rán ìránṣẹ́ látàrí rírán ránṣẹ́ iná láti mànà iná láti ríran iná láti jẹ́ni tó ṣe wípé ọmọ kí ni wọ ọlọ́n tá a máa pè ó sì mọ kí ni wọ èèyàn séèyàn yóò máa pè kí tiẹ̀ ni wọ ẹranko gan séèyàn tá a fi máa pè tí ó bá sì ránṣẹ́ gbogbo eléyìí ìbá ti yé wa àti pé bùkátà ta ní sáwọn aránṣẹ́ ó bùkátà ta láàárẹ̀ ní sí medical doctor lọ bùkátà tí aláàárẹ̀ ní sí medical doctor ó kéré sí. Si bùkátà tí èmi pẹ̀lú rẹ̀ tá a ní sí ìránṣẹ́ ọlọ nítorí pé tá a bá rí medical doctor tára wa ò ya òpin tó lè ṣe wá òun náà ni ká máa kérora ká máa kérora pé ẹ̀ sì bá ń wá dókítà ẹ̀ sì bá ń wá dókítà kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá yẹ ọba sílé ayé tí ni pé àkóbọ̀ sọ́kàn wa ìjàmbá ti mà wípé lópin ìgbà tí bá sí àwọn àtòrípa táwọn aránṣẹ́ fi sílẹ̀ ilé ayé yìí gan kìbá ti ṣẹ́kù tí orípa àwọn àwọn aránṣẹ́ ọlọ́run bá ti lè tánlẹ̀ orípa táwọn aránṣẹ́ ọlọ́run ọba tí wọ́n fi lélẹ̀ tó bá fi lè tán ìgbà náà ní gbẹ̀ǹdà kìyàmọ́ àsóore ńlá ni wípé ìránṣẹ́ ń bẹ àwọn aránṣẹ́ wọ́n pọ̀ jọjọ ọlọ́run dárúkọ àwọn kan fún wa nínú alukur'an ẹ bọ́yá lómi kò yé kí là ń pè ní ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run òun náà ni à ń pè ní arọ́sùl lédè Lárúbáwá arọ́sùl òun náà ni insanun dhakar min bani adam uhiya ilayhi bi shar'in wa umira bi tablighi òun náà lè yàn tó jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ ànábì adam ọlọ́run ránṣẹ́ sí ó fòfin kan ránṣẹ́ sí a sì ti mọ̀ pé tọ́lọ́run fi ránṣẹ́ sí yóò fi ránṣẹ́ gbọ́ ọmọ láìka náà ni

òun là ń pè ní ìránṣẹ́ ọlọ́run torí ẹ̀ ká máa túmọ̀ rasul sí ìránṣẹ́ ọlọ́run ìtumọ̀ yìí ló pé ju ká máa túmọ̀ rẹ̀ sí òjíṣẹ́ ọlọ́run lọ nítorí pé òjíṣẹ́ ọlọ́run òun náà ni result òun náà ni àbájá ríran tọ́lọ́run ránṣẹ́ ṣùgbọ́n tá a bá pè ní ìránṣẹ́ ọlọ́run yóò dínà mọ́ àwọn ẹni tí wọ́n ń rò pé àwọn náà ìránṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run làwọn náà

iṣẹ́ wo lọ́lọ́ọ̀ ní kó jẹ́ iṣẹ́ wo lọ́lọ́ọ̀ ní kó jẹ́ lórúkọ òun torí ẹ ẹjẹ́ á máa túmọ̀ rẹ̀ sí ìránṣẹ́ ọlọ́ torí pé léde Yorùbá wa yìí kò lè kọ̀ rọrùn fẹ́nìkan ní kó apera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run sẹ́yìn kó gbogbo ẹ̀ka ah ìránṣẹ́ Ọlọ́run báwo ń gbò lọ́lọ́run á rán bó ló ṣe rán torí rẹ̀ bá a ṣe máa túmọ̀ rẹ̀ ni pé ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n tí a bá pèèyàn ní anabi anabi ó ní insanun dhakar min bani Adam uhiya ilayhi bi shar'in wa lam yu'mar bi tablighi òun náà lẹ́yìn tó jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ anabi adam alayhi salam tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi òfin kan ránṣẹ́ sí ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀pá láṣẹ pé kó jẹ́ sẹ́yìn ọlọ́run ọ̀pá láṣẹ pé kó jẹ́ sẹ́yìn òun là ń pè ní anabi tó bá wa bí ọ léèrè wípé anabi àti ar-rasul anabi àti ar-rasul àti màtúmọ̀ wa níìsín èwo lèyí tó fẹ̀ ju ọ̀kan lọ nínú méjèèjì jíjẹ́ ànábì fẹ̀ ju jíjẹ́ rọ̀ṣúlù lọ torí pé gbogbo wọn náà ni wọ́n jọ ránṣẹ́ sí ṣùgbọ́n ànábì wọn ọ̀pọ̀ ńlá ṣe kó jíṣẹ́ yàtọ̀ sí ar-rasul torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sẹ̀ sọ pé baynahuma umumun wa khusus fakullu fakullu rasulin nabi wa laysa kullu nabiyyin rasula gbogbo ẹni tó bá ti pè ní arọ́sọ́ọ̀lù ànábì lòun kìí ṣe gbogbo ànábì ní arọ́sọ́ọ̀lù torí pé jíjẹ́ ànábì fẹ̀ nígbà tó ṣe pé jíjẹ́ rọ́sọ́ọ̀lù òun há ju jíjẹ́ ànábì lọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti pè ní rọ́sọ́ọ̀lù ànábì ni torí ẹ̀ láti máa pa ànábì wa ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam rasulillah muhammadun sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́sìn bẹ́ẹ̀ náà lànàbì Musa bẹ́ẹ̀ lànàbì Isa bẹ́ẹ̀ la nabi Nuh bẹ́ẹ̀ la nabi Ibrahim alayhimu salatu wassalam tó tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ yìí pé àwọn aránṣẹ́ yìí àti àwọn ànábì wọ̀nyí àlàyé bí wọ́n ti ṣe jẹ́ láti sọ yẹn ǹjẹ́ àwọn aránṣẹ́ ọlọ́run ọba wọ̀nyí sọ́lọ̀ wọn adarúkọ wọn fún wa bí àbí ọ̀darúkọ wọn fún wa ó ń nínú wọn ẹni tó lọ́n darúkọ rẹ̀ ó sì ń bẹ nínú wọn ẹni tó lọ́wọ́ bọ̀ dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bọ́lá ti sọ pé wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayk wa kallama Allahu Musa taklima àwọn aránṣẹ́ ọlọ́run wọn bẹ nínú ẹni tá a ti sọ fún ọ nípa rẹ̀ rí ó sì ń bẹ nínú ẹni tá a sọ fún ọ nípa rẹ̀ rí ọlọ́run bá Musa sọ̀rọ̀ nípa apá àbánisọ̀rọ̀ ṣùgbọ́n a rí nínú alukur'an wípé òǹkà àwọn ànábì àwọn ìránṣẹ́ ọlọ́run tó lọ́n dárúkọ wọn fún wa ní alukur'an wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n jẹ́ twenty five wọ́n jẹ́ twenty five arí méjìdínlógún nínú wa nínú ọ̀rọ̀ ọlọ́run tó ní watilka hujjatuna ataynaha ibrahim ala qawmi títí dé ìparí àyà yẹn àtàwọn àyà tó wà lẹ́yìn rẹ̀ nínú suratul an'am àyà kẹtàléní ọgọ́rin títí débi tọ́lọ́n ti sọ pé ọ̀kúnlẹ̀n faddalna ala al-alamin ọ̀kọ̀ọ̀kan nínú wọn náà la ṣe àjùlọ fún lórí gbogbo àgbáńlá yìí. tọ́ àwọn méje tó kù tí wọ́n kún méjìdínlógún yìí tí wọ́n fi jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọlọ́run sọ wọn nínú àwọn ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ sọ wọn nínú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ẹ̀ ló sì jẹ́ ká ní ìgbàgbọ́ sí gbogbo àwọn tọ́lọ̀ ń dárúkọ àtàwọn ẹni tọ́lọ̀ wọn bá wa tí kò dárúkọ tọ̀ tó bá ṣẹlẹ̀ báyìí ajẹ́ pé àwọn aránṣẹ́ ọlọ́wọ́n ọba àwọn yìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kíkà gbà wọ́n gbọ́ apá kan nínú wọn lọ́lá ju apá kan lọ àwọn kan nínú wọn wọn ò tó àwọn míì ọlọ́run ṣe àjùlọ fapá kan lórí apá kan gẹ́gẹ́ bọ́lá sọ pé tilka rusulu faddalna ba'dahum ala ba'd àwọn aránṣẹ́ ọlọ́wọ́n ọba nìyẹn a ṣe àjùlọ fápá kan lórí apá kan tó máa bí ọ léèrè pé ta ló lọ́lá jù nínú àwọn àránṣẹ́ ọlọ́ ta ló lọ́lá jù kí ẹ ṣe kó fi dájà lẹ́ o kó o tiẹ̀ fi mà ní gẹ́gẹ́ bí ìmà ta ló lọ́lá jù nínú àwọn àránṣẹ́ ọlọ́ a sọ pé àwọn tó lọ́lá jù nínú wọn àwọn náà là ń pè ní ulul àwọn onípinnu tó dópin àwọn jẹ́ márùn àwọn làwọn tó lọ́lá jù àwọn náà là Nábì Nuh anabi ibrahim anabi musa anabi isa àti anabi wa muhammad aleyhi musalatu wasalam ike àti ọlọ́lọ́n kó máa bá gbogbo wọn. àwọn náà lọ́lọ́wọ́n bá sì dárúkọ wọn nínú suratul ahzab níbi tọ́lọ́wọ́n bá tó ti ń sọ nínú àyà keje rẹ̀ wípé wa idh akhadna minan nabiyyina mithaqahum wa minka wa min nuuhin wa ibrahima wa musa wa isa ibn maryam. wa akhadna minhum mithaqan ghalidha àti pé rán wọn létí nípa àgbà tí ọlọ́run bá wa tó bá àwọn aránṣẹ́ rẹ̀ tó bá àwọn ànábì rẹ̀ tó bá àwọn dámẹ́jẹ̀mú a sì gbà lọ́wọ́ ọ̀wọ́ náà ìrẹ̀ ànábì Muhammad ònjà kọ̀kọ́ àtúngbà lọ́dọ̀ Nuh alayhi salam àtúngbà lọ́dọ̀ Ibrahim alayhi salam àtúngbà lọ́dọ̀ Musa alayhi salam àwọn àgbà lọ́dọ̀ Isa ọmọ Maryam ònjẹ́lẹ̀ karùn-ún ìkẹ́ àti gbogbo eléyìí àwọn làlàyé àwọn tó lọ́lá jù nínú gbogbo àwọn aránṣẹ́ ọlọ́ nínú àwọn ọlọ́lá ńlá yìí àwọn kan wá wà tọ́lá tí wọ́n tún ju tàwọn míì lọ èyí tó lọ́lá jù nínú àwọn onípinnu tá a wí yìí tí wọ́n jẹ́ márùn yìí àwọn jẹ́ méjì àwọn náà ni Ibrahim alayhi salam àtànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn méjèèjì náà ẹnìkan tún lọ́lá jù ẹnìkejì lọ. Ah, a jẹ́ pé òkè kan ga ju òkè lọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run yìí sallallahu alayhi wa sallam tún wá lọ́lá ju Ibrahim alayhi salam lọ tọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wáyé o èèyàn kì í èèyàn kò ní kan tó lè gbàgbára gbóná tí ó wà dà kò sí ní téèyàn lè ṣe tó lè sọ̀yàn dà ìyá àbáyá dìkìrì kan náà ṣe ni máa ọ́ bẹ́ ni àbá máa gòkè ọmọ sọ̀kalẹ̀ lọ́wọ́ á dà nábì rárá o láíláí kò lè dà nábì ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ló máa ń ṣe lánàbì ìjà nábì ìjẹ́ ìrànṣẹ́ ó sì ti pín ìjà nábì ìjẹ́ ìrànṣẹ́ ó ti pín kò sáyé fẹ́ nìkankan láti jẹ́ ìrànṣẹ́ láti já nábì mà ọlọ́ni allahu yastafi minal malaikati allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run a máa ṣẹ̀ṣà àwọn aránṣẹ́ rẹ̀ látinú àwọn àwọn aránṣẹ́ láti inú àwọn èèyàn tó eléyìí tó túmọ̀ sí wípé èèyàn ò lè sọ́ra rẹ̀ dànábì èèyàn ò lè fi túláàsì sọ́ra rẹ̀ kò sì lè sí àwọ́ọ̀dì kan téèyàn lè fún yàn táwa yìí pé di ìránṣẹ́ ọlọ́run a sọ pé aṣọ di ìránṣẹ́ bí ká sọ pé nísìnyìí èèyàn kí ni túmọ̀ kí ni túmọ̀ tá a lè fún ẹ oyè yẹn pé oyè kí ni irọ́ lásán kó o tó lè dìránṣẹ́ ọlọ́run ni wọ́n máa mọ̀ yàn ìjẹ́ránṣẹ́ ìjánabi sì ti pin torí pé ọlọ́run bá sọ pé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe bàbá ẹnìkan nù yín o ìránṣẹ́ ọlọ́run ni o àti pé òun ló pin àwọn ànábì ìránṣẹ́ ọlọ́run òun sì ló pin àwọn ànábì eléyìí túmọ̀ sí pé ǹjẹ́ wọ́n ní ọ̀dà tó bá jẹ́ pópin àwọn ànábì ni ó túmọ̀ sí pé kìí sòpin àwọn àránṣẹ́ nù ẹnjẹ́ ọba gbọ́sẹ̀rí àyè ni ọmọ sọyún ẹnjẹ́ ọba gbọ́sẹ̀rí àyè ní ọmọ sọyún a ti nígbà tá à ń ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin ànábì àti ìránṣẹ́ a ní ànábì yóò àámú mina rasul farasulu akhas ànábì jíjẹ́ ànábì ọ̀fẹ́ jíjẹ́ rasul òun ha. so olu àwọn olùmọ̀ṣẹ̀ríà wọ́n sì ṣàlàyé wọ́n ní nafiyul am nafiyul lil akhas ni to bá ti sọ pé ìtọ́fẹ̀ tó gbòòrò ti tán èyí tó há ń kọ́ ó ti tán ti pẹ́ nígbà sọ pé ànábì ló pin àwọn anabi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló pin àwọn ànábì ó túmọ̀ sí pin àwọn anabi sallallahu alaihi wasallam òpin àwọn anabi ni àmẹ́yìn tí wọ́n á lẹ́ nìkan o ẹni tẹ́yìn níhùn òpin àwọn ìránṣẹ́ ni ẹgbọ́sọkúsọ ń bẹ̀ ẹgbọ́sọkúsọ ń bẹ̀ anabi sallallahu alaihi wasallam sì ti sọ fún wa ó ní àwọn òpùrọ̀ ó dé lẹ́yìn mi o àwọn òpùrọ̀ tí ó dé lẹ́yìn mi o àwọn bíi ọgbọ̀n ni oníkálukú wọn máa purọ́ pera rẹ̀ ní anabi ọlọ lẹ́nàbí yẹ̀bàdì kò sì sànàbí kan tí ó dé lẹ́yìn tèmi máa o jẹ́tọ́ yìí bá yé wa àjẹ́ ká mà bẹ́ẹ̀ ipa anabi sallallahu alaihi wasallam ń lo pin àwọn anabi kò sí anabi mi tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́ gbogbo àwọn tán parọ́ pera wọn lánàbì làṣírí wọn tú àṣírí wọn tú lóòrù kó tó di pé lẹ́mọ́ báwo wá ló sì lè parọ́ ọrú rẹ̀ lọ́sàn táṣírí rẹ̀ ò ní tú ẹnìkan nínú àwọn òpùrọ́ bá ń láyé ọ̀kan nínú àwọn khulafa ó purọ́ pera rẹ̀ lánàbì khalifa àwọn wá ní kí láàfi dọ́ọ̀mà kí láàfi dọ́ọ̀mà pé ànàbì nìwọ náà ọ wá ní ọ̀kan nínú àwọn àmì tẹ́ fi tó mà ikú ànábì lòun oní pé wọ́n sọ ní tẹ́ ń rò lọ́kàn yín fún yín wọn ní kí ni mò ń rò lọ́kàn mi wọn ní ẹ̀ ń rò ni mi ẹ̀ ń rò pókùrọ̀ kí làá bá tún rò èèyàn parọ́ wọ́n wá ní ẹ̀ ń rò pókùrọ̀ àpòrọ́ náà ni ọ́ òpòrọ́ náà ni ọ́ tó ilé ìjọba nínú àwọn nǹkan tí máa dá ni ọlọ́run fáwọn ànábì rẹ̀ láwọn àmì oríṣiríṣi torí kẹ́ni kankan máa dé lójijì kó ló náà dá ànábì káwọn ló ń dìránṣẹ́ ọlọ́run nínú rẹ̀ ní almarjiza àwọn nǹkan tó kaniláyà tó yẹ pé èèyàn ò lè ṣàdédé sí èèyàn ò lè ṣàdédé sí àwọn nǹkan tó yẹ pé ó takò làákà ìpè kéèyàn ò rí ṣe tó bá jẹ́ èèyàn lásán tó ọlọ́run bá fáwọn ànábì wọ̀nyí láti tọ́ka sí pé òdodo ni wọ́n ń sọ láti tọ́ka sí pé lódodo ọlọ́run ló rán wọn níṣẹ́ àwọn mọ̀jìzá àtàwọn ànábì ọlọ́run sì pọ̀ ọ̀pọ̀ jantirẹrẹ ẹja mẹ́nubà díẹ̀ nínú wọn nínú àwọn mọ̀jísàtì òun náà ni ràkúnmí eléyìí tọ́lọ́n fún anabi Salih alayhi salam kó lè jẹ́rìí fáwọn èèyàn rẹ̀ pé sọ́ọ́lì yóò anabi ọlọ́ni nítorí pé wọ́n láwọn fámì táwọn fi dáàmà pé anabi ọlọ́ni ah anabi Salih alayhi salam ó sì bẹ́ lọ nígbà tó ń sì bẹ́ lọ ọlọ́run mú ràkúnmí jáde látara àpáta oníkàlùkù fojú gan ni ẹ̀ tọ́ wọ́n omi tẹ́ ń mu nílùú yìí ó ti di àpínpán láàrin yín àti ràkúnmí ràkúnmí á máa mú lọ́jọ́ kan ẹ̀yin náà máa mú lọ́jọ́ mi tẹ́ ẹ bá wá fi ọwọ́ aburú tẹ́ ẹ bá fi mú ràkúnmí yìí tẹ́ ẹ bá fi ìbàjẹ́ kan tẹ́ ẹ bá fi ṣe ràkúnmí yìí abẹ́ tí ẹ ṣe kú pa ìyà burúkú ọ̀jẹ̀yìn látọ̀dọ̀ lọ wọ́n gbọ́ ṣùgbọ́n wọ́n kọ̀ àfìgbà tí wọ́n pa ràkúnmí tẹ́bí kó parun lọ́wọ́ bá pa wọn rùn tí gbogbo wọn dìtà bákan náà pọ̀pọ̀ ànábì Musa alehi salam tó máa ń yí padà tí di ejò ńlá tó máa ń yí padà tí di ejò ńlá sọmọ pé wọn náà ní gbogbo bó tilẹ̀ kọ́ ọmọ ọlọ́pàá tó ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ ọ̀dà àwọn náà mú tí ẹ̀ mú ni mú jáde àpàtà fún wa kì í ṣe bákan náà gbogbo bó tilẹ̀ kọ́ ọmọ ọlọ́pàá náà a anabi Isa alayhi nínú àwọn àmì tọ́lọ́ wọn bá fún òun náà ni kọjá pé ó ń wo àwọn afọ́jú sàn ó sì ń wo àwọn adẹ́tẹ̀ sàn ọlọ́wọ́ sì fún lágbára wípé kó jí òkú eléyìí jẹ́ nítorí ọ̀sẹ̀ fún anabi Isa alayhi tí wọ́n ń pè ní Jésù tó gbogbo àwọn àmì yìí ọlọ́run tó fún anabi Muhammad sallallahu alayhi wa sallam náà tiẹ̀ nínú ẹ̀ àti pé àwọn àmì tọ́lọ́run fún wọn pọ̀ ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ètò wa ga jù nínú rẹ̀ lálùkùránì alukurani àdánilágara ni tí ó máa bẹ láéláé ọlọ́wọ́n bá fi pe àwọn àlùjànnú àtàwọn èèyàn lápapọ̀ níjà pété ẹ bá ní alukurani kìí sọ̀rọ̀ lọ àtẹ̀yìn àtàlùjànnú ẹjọ́ péjọ kẹ́yìn náà múra alukurani wa ẹ̀ tó bẹ́ẹ̀ kódà kó sí pápá kan náà yẹn ọ̀mọ̀ ara pápá kan lọ́wọ́ nínú àwọn mọ́jísà anabi sallallahu alayhi wa sallam ó ní àjò òru tó rìn láti baitul maqdis láti masjid al ní makka lọ sí baitul maqdis bákan náà ìrìn àjò láti bẹ̀ tọ́lọ́n fi gbé lọ sí sámà àti bọ́lọ̀ ti ṣe mú kí òṣùpá kó pín sí méjì wọ́n ń rí ìdajì lókè rere ìdajì yòókù náà sì wà ní òkè rere bákan náà báwọn òkúta àwọn òkúta wẹ́wẹ́ bí wọ́n ṣe ń sọ subhanallah lọ́wọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam àti kíkẹ́dùn tí kùkùté igi dàbínú kẹ́dùn nígbà tá anabi sallallahu alaihi wasallam kọ̀ láti dúró lórí rẹ̀ báyàn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti ṣe mímbà fún anabi sallallahu alaihi wasallam àti bó ti ṣe máa ń fún wa níròyìn nípa tí ó ṣẹlẹ̀ lọ́la àtọ́jọ́ iwájú tó jìnà a ti mọ̀ yín pé àwọn àmì tí ń tọ́ka sí jíjẹ́ ànábì ànábì kan kò mọ lórí àwọn mọ́jísà wọ́n tún pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan wáyé o ǹjẹ́ mọ́jísà tọ́lọ́mùbá so wá túmọ̀ sí pé anabi yẹn ó lè yí padà kọ́dọ̀ ọlọ́run bí rárá o torí gbogbo ń tọ́lọ̀ fún wọn yẹn àmì ni tá a fi dá wọn mọ̀ pọ́lọ̀ ń lọ́ra wọn kì í sà ara wọn àmì ni lórí pé ẹ̀dá tọ́lọ̀ ń dá làwọn náà àwọn ò lè dá nǹkan kan ṣùgbọ́n lọ́wọ́n bá tọ́jọ́ dá gbogbo wa lọ́ra wọn ṣẹ́ àjẹpẹ́ mírẹ́kù tá a bá rí lọ́dọ̀ ànábì kan kò tó láti fi pa ànábì ńlọ́lọ́ bóun ni ó tẹ̀ wa dọ́lọ́ ilé ayé mà ti ń bẹ kó tó di kí wọ́n bí òun irú ọlọ́run wo wá nù. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run tó ọ̀rọ̀ náà ni agbọ́ ní ọlọ́kanjọ̀kan ẹ̀yà ajá gbìyànjú ká kè sára ká jáwọ́ níbi pálapàla àwọn àdìpẹ́ wọn ti fún wa láyé àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan nípa báwo ni ẹ̀ ṣe máa ń jẹ́ òjíṣẹ́ àsìkò ọ̀nà wo ni ọlọ́run gbà máa ń jẹ́ ẹni tí wọ́n fìyàn ṣe ìránṣẹ́ rẹ̀ ẹ wá rí wọn kẹtẹkẹtẹ àwọn ọmọ yẹn sin ayé ìsìn ó ṣe kọ́lọ́n kọ́ sọ wá ń bẹ̀ ni bẹ̀lẹ́ ti mọ gbọ́ tẹ́lómi ó ní pé tó ọ̀pá ànábì Musa inú yàrá òun lọ́wọ́ gbogbo yẹn mọ̀ bẹ́ẹ̀ wá gba iṣẹ́ ìyanu lọ́dọ̀ òun ọ̀yà mọ̀tàn rẹ jẹ torí tó ọba ní pọ̀pọ̀ ànábì Musa lọ́wọ́ sọ̀n pọ́mọ àtìyàwó rẹ̀ wàhálà ló kó bá wọn tó ti bó lẹ̀ pò lé ní ọ̀kẹ́ ńdá wàhálà sí ìràyẹ́ lọ́rùn níyà jẹ́ni tí ó gbìyànjú kókè sára kọ́ jáwọ́ níbi pálapàla torí ká túbọ̀ tó lè bá a dá torí pé ilé ayé bí ń gba bá ṣe ilé ayé tán àtọ̀lọ́ rèé ọ̀run náà kọ́lọ́ ó là wá láyé kọ́lá wá ní ọ̀la àlìkẹ́ ọmọ bákan náà sì ni jẹ́ni tí ó gbìyànjú láti kí èsàrà kọ́ ọmọ kó o kúrò ń bi àwọn ọ̀nà ànùtọ̀ wọn pátápátá torí bẹ́ẹ̀ làǹfààní wà fún ọ o àwọn tí wọ́n ti parọ́ síwájú rẹ̀ tí wọ́n ti lọ ni kí làbádé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti dódodo mọ̀ nísìn kí wọn náà ya gbìyànjú kó kí èsàrà àìwá mẹ́yàn lé láǹfààní láti lè fẹ́ ṣe béèrè nípa tó bá rú lójú ní ẹ̀sìn Islam yìí nítorí àǹfààní wà wọ́n ti jó yọ pé ẹ̀sìn Islam yìí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó kọjá ẹni tí yóò wà mọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ dáadáa tó lè fẹ́ béèrè béèrè bóyá lẹ́yìn ètò àbí lọ́la á fún yín nọ́mbà tó rà lásìkò mọ́nìsìn bọ̀ ìbéèrè tí ó wà níwájú à ń lè ṣe aṣọ di lọ́la kọ́ lọ́n ṣe rọrùn fún wa torí àsìkò wa ọjọ́ tí lọ́wọ́n ti fún wa ní sáìn ṣùgbọ́n ẹja gbìyànjú gbogbo ń ta bá gbọ́ ẹja mọ́ mo lò ká mọ̀ dé mọ́lẹ̀ ká mọ̀ jẹ́ni tí ó waste ẹ̀ tó ráǹfààní tí ń bẹ lónìí àlèmọ́rí lọ́la kọ́lọ́n jẹ́ ẹ̀mí gbogbo wájú ọ̀la lọ kọ́lọ́n sọ wájú ọ̀la lọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.